alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa allah alladhi ja'ala sawma ramadana rukna min arkani hadha ad-din ọba tí ó ṣe àwẹ̀ ramadana gbígbà ní ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn wa nítorí àwọn àǹfààní tó wà ń bẹ àti oríire tó wà ń bẹ oríire náà kọlọmọsàjá ṣe kọlọmọjá sọpọlọpọ ọdún wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó nabi wa muhammad wa ala alihi wa ashabihi ajma'in kọba gbogbo àwọn sàhábà rẹ̀ pátá láìyọ nìkan lẹ́nu wọn àti gbogbo àwọn fámílì rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtàfẹ́ gbéyẹ̀wò lásìkò yìí òun náà ni ahkamu suyami ramadan wa fadailuhu wa fawaiduhu àwọn ìdájọ́ ẹ̀sìn tó so mọ́ àwẹ̀ ramadan àti àwọn àǹfààní ńláńláńlá gbàǹgbàǹgbà tó wà nínú àwẹ̀ gbígbà àti ọlá tí àwẹ̀ náà ní lọ́dọ̀ ọlọ́run ọba wa. asọ́wọ́mù wọ̀lẹ̀ ìmùsáàkù àni tọ́ámi wọ̀ ṣàdábì wọ̀lẹ̀ jìmáàyè wọ̀ gẹ́rẹ́ hamil ni mufattirat. ní tí wọ́n ń pè láàwẹ̀ òun náà ni kákó ẹni dúó níbi jíjẹ àti mímu wọ̀lẹ̀ jìmáà àti ìbọ́kọ àti ìyàwó lásìpọ̀ lọ́sàn-án Ramadan àti gbogbo àwọn nǹkan mínà tí máa ń jáni láàwẹ̀ bìnníjẹ́ tilẹ̀ ìbádá láníyàn pàáfin jọ́sìn fọlọ́n àníyàn tá a ní ni pé àá fi ibi pípa yẹn àti ìkẹnudó yẹn àti ìkábẹ́dó àá fi ṣèbáàdà fọlọ́ àníyàn tó nínú min tulu àlìfájírì látìgbà tí àlìfájírì bá ti yọ ìlà gurubi shamsi títí tí òun fi wọ̀ ètò wọn pè láwọ̀ ẹnu ọkẹnudó níbi jíjẹ níbi mímu ó sì kára dúró níbi ìbálòpọ̀ láàrin ọkọ àti aya àti gbogbo nǹkan mìíràn tán ní máa ń jáwẹ̀ ọkàrà dúró ń bẹ̀ ọwà dá níyàn pé òfin súnmọ́ lọ pípọ̀ ń wá láàdá lọ́dọ̀ ọlọ́ òfin tẹ̀lá sí ọlọ́ nígbà tálẹ̀ fájàrí bá ti yọ títí tó rùn ó fi wọ̀ tó rùn bá ti wọ̀ ó ti parí àwẹ̀ ẹjọ́ kan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àwẹ̀ yìí dandan ní kọgbà ọlọ́wọ́n ọba lọ́sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ọlọ́run sọ fún wa ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní ya ayyuhal ladhina amanu ọlọ́run ọba ní mo pe gbogbo ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ kutiba alaykumus siyam ọlọ́run ọba ní dandan ni dandan ni kẹgbàwẹ̀ mo ṣe àwẹ̀ ní dandan la'allakum tattaqun kẹ́lẹ́bà lékún níbẹ̀rù ọlọ́run láfi ní kẹgbà wẹ̀ ọkàn làwẹ́ fẹ́ tún ṣe ọkàn bọ́bá ti gbà dáadáa bó ṣe kọ́ gbà ó rí pé ọkàn rẹ yọ da ọkàn rẹ yọ máa tẹ̀lé tọ́lọ́run ọkàn rẹ yọ máa bẹ̀rù ọlọ́run tọ́ba tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ayé rẹ ọmọ wa lójútù lẹ́yìn náà ẹ̀sìn rẹ ọmọ lójútù Suratul Baqara Quran two one eighty three lọ́lọ́run ti sọ fún wa yìí pé dandan làwẹ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo sì ní kẹ́ gbà á lẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá ń gbà á ẹ lékún ní bẹ̀rù ọlọ́run tẹ́yìn bá ti bẹ̀rù ọlọ́run ayé ẹ̀ ti da ọ̀run rẹ̀ ti da àìbẹ̀rù ọlọ́run ló fa wàhálà ńlẹ̀ ayé tá a wà yìí gbogbo wàhálà tẹ́nì kọ̀ọ̀kan kó sí àtàwọn ìṣòro ìtọ́fà òun náà ni àìnípa ayọ̀ ọlọ́run ọ̀run tá ń lọ ọlọ́run ọba aláwo nífẹ̀ẹ́ nìkan sínú ìsinmi inú àlìjẹ́nà rẹ̀ àfẹ́ntọ́ bá bẹ̀rù tu ojúbi suyami Ramadan àwọn májẹ̀mú tí ma ń sọ Ramadan dọ̀rọ̀ àyàn lérí yàn sọmọ pé àti lọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ àyàn lérí gbogbo mùsùlùmí àwọn àlùfáà wọ́n ṣàlàyé fún wa àwọn májẹ̀mú tí ààwẹ̀ fi di dandan lérí yàn pé bí ìbá ti pèsè ọ̀la ọ̀gbọ̀rọ̀ mọ́gbàwẹ̀ alákọ̀ọ́kọ́ ní alìsílám tó bá ti jẹ́ mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ mọ́gbàwẹ̀

báwọn ọmọ rẹ bá ti ń lànà tí wọ́n ń da àtọ̀ sára látọjú oorun wọ́n ti bàlágà nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tí irun bá ti ń jáde lábẹ́ àwọn ọmọ irun abẹ́ tí má ti ń jáde wọ́n ti bàlágà nìyẹn bàbá wa rí kan nínú gbogbo àwọn àmì tọmọ bá ti pé fifteen years ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà tí ó bá gbà àwẹ̀ lábẹ́ rẹ̀ yóò máa lẹ́sẹ̀ ìwọ bàbá àtìyá náà ìwọ náà máa lẹ́sẹ̀ nítorí pé ìtọ́lọ́wọ́n bá aláà ní kọ́ wá sí ilé ayé ìsìláàmù ni nínú àwọn òpó ìsìláàmù yẹn òun náà ní sọ́mọ Ramadan kó gbá àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn májẹ̀mú tí ń sọ àwẹ̀ dọ̀ra yẹn lérí yẹn alqudratu ala siyam kéèyàn ní agbára àláfíà láti gba àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí aláàrẹ̀ al-iqama ẹlẹ́ẹ̀karùn òun náà ní kọjá pé èèyàn ò sí nírìn àjò ọ̀wà ńlẹ̀ ọ̀ràn yẹn ní kó gba àwẹ̀ àmọ́ tó bá ń sẹ́rìn àjò ọ̀ padà máa gbà padà lẹ́yìn àwẹ̀ wọ́n fún níyọ̀ǹda kọjá àwẹ̀ ńgbà náà mọ́ wà lé ọ̀gbọ̀rọ̀ mọ́gbàwẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà àtọ̀hárọ̀tù min al-hayd wan nifas kóbìnrin ọmọ ara kù ń bi ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ tó bá ti jẹ́ pé ń bẹ nínú ẹ̀jẹ̀ nǹkan oṣù àbí ń bẹ nínú ẹ̀jẹ̀ bímọ àwòrán sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ lásìkò yẹn ọ̀nà padà san padà ẹ̀yọ́ mayami anabi sallallahu alaihi wasallam anabi ni man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹni ọlọ́run bá fẹ́ ṣàánú yóò ta lọ́rẹ̀ àgbọ́yé ẹ̀sìn kìí ṣe pé yóò kàn máa ṣẹ̀ṣẹ̀ bá ṣe wù yóò wà àgbọ́yé ẹ̀ ọlọ́run sì fún bọ́lá bá ti fún yàn lágbọ́yé ẹ̀sìn ọlọ́run ti fún yàn lóore tó ga jùlọ. ṣùyà mùsàbílẹ̀ azar ẹ wá rí àwọn kan bẹ nínú àwa mùsùlùmí tọ́lọ́wọ́n bá láàánú káwọn ọmọ gbáwẹ̀ kí wọ́n fà wẹ̀ lẹ́nu Ramadan alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni almaridu lẹ́sẹ̀ ìdáhù mọ́rọ̀dún yóò jà bí òun náà ni aláàrẹ̀ tó pé ààrẹ rẹ̀ ó lọ àmọ́ nínú àwẹ̀ ààrẹ yẹn kò lè jẹ́ kó gbààwẹ̀ bóyá eré ń fọ́ ni àbí nírun tó lágbára àbò níbà oní malaria wọn ni kò fà wẹ́lẹ̀ ọlọ́run bá ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ọlọ́run gbogbo ẹni tó bá rẹ̀ nínú yín abẹ́nsẹ́ rìn àjò ẹ̀fà wẹ́lẹ̀ ẹ̀fà wẹ́lẹ̀ dẹ̀yìn Ramadan ẹgbà padà nígbà míì suratul Baqara Quran two aya one eighty four ibi tọ́lọ́run ti sọ fún ọ pé má fà rẹ̀ gbà wẹ̀ nìyẹn bàbá ló lọ yín má nìkan gbà bọ́ kú ọ̀sẹ̀ lọ́hùn ọ̀sẹ̀ lọ́hùn kú nìyẹn wàlùmọ́rẹ́dù lẹ́gà ìdáhù mọ́rọ̀dún láàrù jàbúrúhù àwọn aláàrẹ̀ kan bẹ tó jẹ́ pé ààrẹ tí wọ́n lè lọ́mọ́ bẹ́ẹ̀ tó ní kánsà àbẹ́ tó ní ọ̀sà tó lágbára àbẹ́ tó ní stroke àbẹ́ lómi tó ní ààrẹ míì náà tó jẹ́ pé ààrẹ yìí kò lè jọ gbààwẹ̀ kò lè gbààwẹ̀ nínú Ramadan kò lè san padà lẹ́yìn Ramadan sẹ́ẹ̀rí eléyìí yóò máa fi oúnjẹ dípò àwẹ̀ ni yóò máa fún àwọn aláìní lóúnjẹ oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ méjì àwẹ̀ méjì oúnjẹ tààtì àwẹ̀ tààtì oúnjẹ twenty nine àwẹ̀ twenty nine bọ́lá ń sọ ọ́nù koran yẹ torí pé wọn ò lágbára torí ààrẹ ti ń ṣe wọn ààrẹ sì ní ààrẹ ọlọ́jọ́ pípẹ́ ni nígbà wo ni wọ́n fẹ́ san padà ààrẹ ọlọ́ kọ́lọ́mọsà sọ wá ń bẹ̀ gbogbo àwọn tọ́lọ́mọ bá aláàfin kan kọ́lọ́mọsà bá ṣàánú wọn lẹ́yìn náà bàbá arúgbó àti ìyá arúgbó tí wọ́n ti dàgbà jọkújọkú tọ́jẹ́ pé wọn láǹfààní àti gbà àwẹ̀ àgbà ti sọ wọ́n dá láàárẹ̀ àwọn lẹ́yìn náà àwọn náà ò ní gbáwẹ̀ nínú Ramadan wọn ní gbáwẹ̀ lẹ́yìn Ramadan ọlọ́wọ́n bá ní wa ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó jẹ́ pé wọn láǹfààní láti gbáwẹ̀ oúnjẹ nìkan wọn fún tálíkà kan oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ iná máa rọ́pẹ́ àwẹ̀ tiwọn àwọn náà ó sì gbà ládàáwẹ̀ táwa náà gbà àwọn méjèèjì ìdájọ́ aláàrẹ̀ láfa wọn náà nítorí pé àwọn náà lálàáfíà àìlálàáfíà yìí pé wọ́n san àwẹ̀ tí wọ́n padà wọ́n padà san padà anabuwa muhammad sallallahu alaihi wasallam anabi ni inna allaha wada'a anil musafiri shatura sola ọlọ́wọ́n bá aláàtí bun arìnrìn àjò ní rákà méjì méjì nínú àwọn ìrún rákà mẹ́rin mẹ́rin tí bá ń ṣe ìrìn àjò ọlọ́mbọ̀n wa anil musafiri walhamili walmurdi'i sawma ẹ̀lẹ́ni tí sì ń ṣe ìrìn àjò àtẹni tí olóyún àtẹni tí ń fọmọ lọ́yàn wọ́n fáwọn náà nígbà láàyè káwọn náà fa àwẹ̀ ẹlẹ̀ nígbà tí àwọn èèyàn bá ń gba àwẹ̀ tí wọ́n bá lágbára láti gbà ẹ̀wà arìnrìn àjò yìí àtẹni tó lóyún àtẹni tí wọ́n ń fọmọ lọ́yàn wọ́n padà san padà tó bá di ẹ̀yìn Ramadan tó bá wá jẹ́ pé ẹni tó lóyún yìí àtẹni tí ń fọmọ lọ́yàn wọ́n wá lágbára láti gbà á mọ́ bóyá àwẹ̀ náà ti pọ̀ lọ́rùn wọn kò wá sí àlàáfíà tán lè fi gbà á wọn fa ni wọn fi oúnjẹ wọ́n fi bí àwẹ̀ náà oúnjẹ ni wọ́n fáwọn tálíkà oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sá ìjọ rọ̀ wá lọ́rùn nínú àwọn tí wọ́n ní kan fi àwẹ̀ lẹ̀ òun náà ni aláhàbò nufasa ẹni tí ẹ̀jẹ̀ menstruation jáde lára ẹ̀jẹ̀ nǹkan oṣù abẹ́ni tó ṣẹ̀ bímọ tẹ́jẹ̀ ọmọ ò tí ì dá lára àwọn méjèèjì wọ́n fa àwẹ̀ lẹ̀ wọn ò ní gbààwẹ̀ àmọ́ wọ́n san padà lẹ́yìn Ramadan ìyàwó aisha radiyallahu ta'ala anha ó ní kunna nahidu ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam a máa ń ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù lásìkò ànábì fanu umaru bi qada'i sawm wọ́n máa ń pa wá láṣẹ ká san àwẹ̀ padà o lẹ́yìn ìgbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá dá àbí ẹ̀jẹ̀ ìbímọ wala nu'maru bi qada'i salat àmọ́ wọ́n yìí pa láṣẹ ká san àrùn padà ìrànlọ́lọ́ ń bun ẹni tí ẹ̀jẹ̀ nǹkan oṣù jẹ́ lè gba àwẹ̀ àbí ẹ̀jẹ̀ ìbímọ ìrun nìkan lọ́lọ́run bò wọn ọlọ́run bò wọn láwẹ̀ wọ́n san àwẹ̀ náà padà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn èèyàn tí wọ́n ní kọ́fà àwẹ̀ ẹlẹ̀ kan padà san padà àwọn náà ní alimusafirun àwọn tí wọ́n ń ṣe àjò ẹni tí ń ṣe àjò tó pé bó bá gbà àwẹ̀ ìnira ni àwẹ̀ ọmọ jẹ́ fún ọlọ́run bá aláà oníkọ́fà ní wa man kana ọlọ́run bá ní wọ́n ń ṣe ìrìn yuridullahu bikumul yusr ọlọ́run ọba ní ìdẹ̀kùn ni mo fẹ́ fún yín ẹ má gbà wẹ̀ pẹ̀lú orin àjò wala yuridu bikumul usr ìfẹ́ ìnira fún yín a jẹ́ pé gbogbo orin àjò tí a bá fẹ́ rìn tá a bá ti rí i pé bàbá gbà wẹ̀ arọ́ máa ní wá ọlọ́run ọba ní káfíà wẹ́lẹ̀ ká padà san padà ọlọ́run ọ̀fẹ́ nira fún ọ ìwọ náà má fẹ́ nira fún ọ rọrùn fadailu ramadana wa fawaiduhu àwọn ọlá tó wà fún ramadan àwọn ọlá tó wà fún ìmàgbàwẹ̀ ramadan àtàwọn àǹfààní táàrí ń bẹ nítorí pé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó jí oyé wà nínú al-Qur'an al ọlọ́wọ́ bá ní wa an tasumu khairul lakum in kuntum ta'lamun ọlọ́wọ́ bá ní wa an tasumu ọlọ́wọ́n bá ní tẹ́ bá lè gbà wẹ̀ khairul lakum orí ń bẹ̀m̀bẹ̀ fún yín in kuntum ta'lamun tó bá jẹ́ pé ẹ bá lọ lè màmà dájú nípa àwẹ̀ ọlọ́wọ́n ní tẹ́ bá mà ní ẹ bá rí orí ń bẹ̀ Suratul Baqara àyà 184 lọ́lọ́wọ́n ti ń jí oyè wáyé pé orí pọ̀ nú àwẹ̀ bá a ṣe ń gbà yẹn orí ẹ̀mí ẹ̀mí wọ́n mọ́ la'allakum tattaqun ọlọ́wọ́n bá ní kẹ́ lè bẹ̀rù ọlọ́wọ́n fi ní kẹ́ gbà wẹ̀ ọkàn làwẹ̀ tún ṣe ọkàn òun náà ni àwẹ̀ tún ṣe ọkàn náà sì lọ bá ara tọkàn bá ti dá ojú ọmọ rí tọ́da etí ọmọ gbọ́ tọ́da ẹnu ọmọ sọ tọ́da ọwọ́ ọmọ mú ọmọ rìn lọ́bi tọ́da èyí ọmọ wa ronú gẹ́gẹ́ bí ṣe ká máa ronú nítorí pé ti gba àwẹ̀ àwẹ̀ lè tún ọkàn ṣe ni nínú àwọn tó wà nínú Ramadan òun ni oṣù Ramadan yẹn ọlọ́run bá Allah ó gbé oṣù náà wá fún wa lẹ́ẹ̀kan lọ́dún ó wá fi àwọn iṣẹ́ olóore síbẹ̀ ọlọ́run bá Allah tún wá rọ̀ wá fún sẹ́ẹ̀rì ẹ̀rì bí Ramadan bá ti dé kálukú náà ni wọ́n mọ̀ pé ìbẹ̀rù kan máa wà nú ẹ̀mí yàn sẹ́ẹ̀rì bẹ̀rù yẹn ọlọ́run ló fi síbẹ̀ tí kálukú máa sọ pé à inú àwẹ̀ la wà ó sì inú àwẹ̀ sẹ́ẹ̀rì ìmáa fi búlẹ̀ hùn ọlọ́run ló fi dá wa lọ́lá nínú Ramadan torí ká ń bá wọná lọ́rùn ọlọ́run bá aláàtún wá ṣe iṣẹ́ rẹ̀ nírọ̀rùn fún wa gbogbo ẹni tí èsì iṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ òun náà mọ̀ ṣiṣẹ́ rẹ̀ ẹni tí fúnyàn òun náà mọ̀ fúnyàn ẹni tí gbààwẹ̀ òun náà mọ̀ gbà ẹni tí kírun yóò máa kí ẹni tí dìde lóru yóò máa dìde tó lóde tó fi rí bẹ́ẹ̀ látara ìfẹ́ ọlọ́run anábì ní idha dakhala shahru Ramadan anábì ní tóṣù Ramadan bá ti wọlé futihati abwabu sama wọ́n sì gbogbo lẹ̀kùn sámà ìtumọ̀ ẹni pé wọ́n sì gbogbo lẹ̀kùn téèyàn fi wọ àlìjánà nítorí sánmà àlìjánà wa iṣẹ́ àlìjánà yóò wá rọrùn fún yàn láti máa ṣe yóò máa rọrùn fún yàn láti máa ṣe látara àánú ọlọ́n nínú àwọn àǹfààní tá a rí nínú àwẹ̀ ni wa ghulliqati abwabu jahannam ànábì ni wọ́n ti gbogbo lẹ̀kùn jahannama ìtumọ̀ ẹni pé gbogbo ọ̀nà téèyàn máa ń gbà wọ jahannam gbogbo àwọn iṣẹ́ ẹbú téèyàn máa ń ṣe ọlọ́run ò ní jọ́ rọrùn fún wa láti ṣe ẹ̀rá àánú ọlọ́run nínú Ramadan kálíbà sórí eré ibẹ̀ wàsórí láti ṣayatin gbogbo àwọn àlìjànú burúkú tí wọ́n máa ń tì wá àti tí wọ́n fi ti ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n ń pè ní kọ̀rin àti àwọn àlìjànú tó jẹ́ pé wọ́n máa ń rìn káàkiri wọ́n máa ń da ẹ̀dá láàmú wọ́n máa ń tarí ẹ̀dá lọ síbi ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ wọ́n á máa mú ẹ̀dá sí ntọ́lọ́wọ̀n bá aláàkórira àwọn èso yìí àwọn àlìjànú yìí wọ́n dì wọ́n lọ́wọ́ ìtumọ̀ ẹni pé wọn ò ní lágbára láti máa tìwá gbọ̀ngbọ̀n lọ síbi nǹkan tá a fi rí ìbínú ọlọ́run òṣùlẹ̀ sílẹ̀ tó ṣayàtì wọn ó dè wọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa nínú Ramadan nìkan la máa ráǹfààní tí Ramadan bá ti lọ wọn tún tún wọn lẹ̀ ẹ̀yàn máa yá mi wá gbìyànjú kó rí àǹfààní nínú Ramadan nínú àwọn àǹfààní tó wà nínú Ramadan àti ọlá tó wà ń bẹ̀ tẹkfíru dhunub lis-sa'imin ọlọ́wọ́n bá Allah yóò máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ síwájú láàrin ọdún kan àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a ti ṣẹ̀ lóṣù mọ́kànlá bá a bá ti ń gba àwẹ̀ tán ọlọ́run sì máa parẹ́ ànábì ni máa ń sọ ọmọ ramadan ìmánà wàhtísábà gbogbo ẹni tó bá gbààwẹ̀ ramadan pẹ̀lú gbàgbọ́ ọgbàgbọ́ lọ́run ní àgbà ó sì gbà bẹ́ẹ̀ wàhtísábà lẹ́ni tó gbà nítorí ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbi ànábì ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ síwájú ọlọ́run ọba aláwọ̀ pààrẹ fún àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńkọ́ tó bá pinnu pé òun ò sí mọ́ òun ò débẹ̀ mọ́ wọ́n pa òun náà rẹ̀ bàbá ti ń gbà wẹ̀ táwọn máa parí fún wa. wọ̀mí fàbọ̀ ilé sọ́wọ́m nínú àwọn oore àtàǹfààní táàrí nínú àwẹ̀ òun náà ní pé asọ́wọ́m yuhassinu al-akhlaq àwẹ̀ gbígbà yìí máa ń ṣàtúnṣe ìwà yìí máa ń tún wà á ṣe gbogbo ìwà wa pátá èyí tó kù díẹ̀ káàtó àwẹ̀ ó ṣàtúnṣe anábìíní wa siyamu junna anábìíní ẹ̀rí àwẹ̀ máa ń dìyàn lọ́wọ́ àwọn ìwà abú àwẹ̀ a máa di lọ́wọ́ ọba ti bọ́nú àwẹ̀ báyìí ẹ̀mí yóò sì kórira rẹ̀ fàyíṣà káàna yawmu sawmi ahadikum anábì ní gbogbo àti ẹnì kọ̀ọ̀kan yín bá ń gba àwẹ̀ fàlà yarfud ẹ̀ máa sọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ àlùfànṣá àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ tí ó da wàlà yaskhab anábì ní ẹ máa jà kẹ́ àwọn kọ̀ọ̀tàlà àbí ń bá a jà wọ́n fẹ́ bá a wọ̀dì mú fàlìyẹ́kùl ìní sọ ìm ànábì kọ́ má jà o ànábì kọ́ sọ pé ìní ń gbààwẹ̀ Ramadan nítorí pé àyè jà nínú Ramadan àyè sọ̀sọ̀kúsọ àyè àyè kọrin àmọ̀kọ music àmọ̀ wúwìkúwì gbogbo àwọn ìwà burúkú yìí ti ń bá àwùjọ jẹ́ yìí àwẹ̀ yóò di wa lọ́wọ́ rẹ̀ tá a fi ní rí ìbínú ọlọ́run lè sọ mẹ̀fọ́dọ́ ilẹ̀ sọ́wọ́ nínú àwọn àǹfààní àwẹ̀ lè sọ ìmì farahatan anábì ní ẹni tí ń gbà àwẹ̀ ọlọ́run ó dùn nú lẹ́ẹ̀mejì ọlọ́run ọba aláwọ̀ dùn nú lẹ́ẹ̀mejì anábì ní lè sọ ìmì farahatan yẹfura ohuma anábì lẹni tí ń gbà àwẹ̀ ẹni bá ń gbà àwẹ̀ Ramadan ọlọ́run ọba aláwọ̀ dùn nú lẹ́ẹ̀mejì ìdá aftarọ faraha bi fitrihi gbogbo àtọ́ bá fẹ́ sínú ọlọ́run ó dùn nú wà ìdá laqiya gbogbo ọjọ́ tẹ̀mẹ̀rẹ̀ bá bọ́ tó jáde láyé faraha bi sawmihi ọlọ́run jáde láyé nítorí pé aláwẹ̀ ni ẹni bá ń gbààwẹ̀ yóò bá dùnú jáde láyé ni yóò máa lọ lè wà lìjà náà lọ min fadail wa fawaidi as-sawm nínú àwọn ọlá àtàǹfààní tó wà fún àwẹ̀ ajru as-sawmi la ya'lamu maqdarahu illa Allah dèdè ládàá tí aláwẹ̀ ọgbà kò sẹ́nìkan tó máa yẹ torí pé àwẹ̀ khalisun lillah èèyàn máa ń gbà nítorí Ọlọ́run kárí ni èèwọ̀ bẹ́ẹ̀ anábíwá muhammad sallam sọ pé kullu amali bun adama yudha'afu alhassana bi ashri amthaliha anábí ní gbogbo iṣẹ́ tó máa anábí adama bá ń ṣe wọ́n máa sọ iṣẹ́ kan wọ́n máa fi fún un ní ládá mẹ́wàá ila sab'imi àti da'if bó bá tún láníyàn tó dáa wọ́n lè sọ iṣẹ́ yẹ ọ̀kan yẹn di seven hundred fún qala Allahu ta'ala wọ́n ní ọlọ́wọ́n bá aláwa sọ pé illa sawm ọlọ́run ní àwọ̀ ẹnìkan òun ni ò ní ládá táwọn ẹ̀dá mọ̀ fàyín na wòlí ọlọ́run bá ní èmi mọ́ láwẹ̀ wàá na àjèjì bì í èmi náà ní sísẹ̀ san àwẹ̀ ẹ̀san àwẹ̀ ọkọjá mẹ́wàá ọkọjá ọgọ́rùn-ún méje ẹnìkan ọmọ yìí ẹ̀san tó wà lérí àwẹ̀ lẹ́yìn ọlọ́run nìkan ẹ̀ mayami àwẹ̀ tá ń gbà yìí kìí sáwádà orí ń bẹ́ẹ̀ fún wa rẹpẹtẹ ọlọ́run ni wa an tasumu khairun lakum in kuntum ta'lamun anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi inna fil jannati baba anabi ni lẹ́kùn kan bẹ nínú àwọn lẹ́kùn tí ó wà nínú àlìjánná àbáwọlé ńlá kan ni yukọ́lù lahu rọ̀yáàni rọ̀yáàni wọn porúkọ lẹ́kùn náà yadkhulu minhu sa'imun anabi ni gbogbo àwọn aláwẹ̀ àwọn ni wọ́n gbàbẹ̀ wọlé yawm al-qiyamah níjọ́ al-qiyamah wọ́n gbàbẹ̀ wọnú àlìjánná ni o la yadkhulu minhu ahadun ghayruhum ẹni tí ìsàláwẹ̀ ò ní gbàbẹ̀ fa idha dakhalu tí wọ́n bá ti wọ́bẹ̀ tán wọ́n tilẹ̀kùn náà falamu yadkhul minhu ahadun ẹnìkan ní gbàbẹ̀ wọlé mọ́lẹ́yìn àwọn aláwẹ̀ sẹ́ni bíi táwọn aláwẹ̀ gbà wọlé yẹn ọlọ́wọ́n bá aláàánú lè dá wọn lọ́lá bì kan nínú àlìjánná ni tó yàtọ̀ sí ẹlòmíì tí ó gbà wẹ̀ abẹni tí ó gbà wẹ̀ dáadáa ọlọ́wọ́n bá aláà ó ṣe iná léèwọ̀ ọgbà àwẹ̀ inú ẹ̀ ń gbóná ara ẹ̀ ń gbóná nítorí pé òun wáyọ̀ ní ọlọ́run iná tí dòyàn lọ́rùn ọlọ́run lọ́wọ́ ń ṣe ilé wọ̀ fagbá àwẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni la yasumu abudun yawman fi sabilillah ẹnìkan ò ní gbà àwẹ̀ nínú àwọn ẹrú ọlọ́run ọba níjọ́ kan nítorí ọlọ́run illa ba'ada allahu bidhalika al-yawmi wajhahu 'anil nar àfi kí ọlọ́run ọba tó bá tún gbàwẹ̀ ẹjọ́ kejì wọ́n tún gbé jìnà síná ọwá gbàwẹ̀ ọgbà bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa jìnà síná ọlọ́ ìtumọ̀ ẹni pé àgbàwẹ̀ ò ní jóná ọlọ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni walillahi utaqa'u minan nari wa dhalika kulla layla anabi ni ọlọ́wọ́n ọba aláwọ̀ máa bọ́kùnná kúrò lọ́rùn àwọn kan wípé ẹ̀yin ò ní wọná ẹ̀yin ò ní wọná ẹ̀yin ò ní wọná ní gbogbo alaalẹ́ tábà ti ń sinú tán lọ́lọ́wọ́n ọba aláwọ̀ máa yọkùnná kúrò lọ́rùn àwọn kan ọlọ́mọṣẹ́ ìkàwá náà kún wọn nínú àwọn àǹfààní tó wà nínú oṣù Ramadan fi Laylatul Qadr khairu min alfi shahr òru kan wà ń bẹ òru yìí òru tó tóbi ni lọ́wọ́ gbẹ̀yìn Ramadan nìyẹn wà nígbà táwọn ẹ̀ bá kú mẹ́wàá láàmú wá òru náà káàkiri òru yìí ìbáàdà téèyàn bá ṣe ń bẹ ó lóore lọ́dọ̀ Ọlọ́run ju ìbáàdà téèyàn ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ tóun èsè Ramadan nínú òru yìí ni wọ́n kọ kádàrà ọdún kan àjálù ọdún kan wàhálà ọdún kan oore tí ó délé ayé tí ó bọ́ sọ́wọ́ àwọn ẹ̀dá lọ́wọ́ lọ́dún kan gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́dún kan nínú òru yìí ọlọ́run ọba àlá ó wá ṣàlàyé fún wa yìí pé òru kan wà o ọlọ́run ọba àlá ó fi sínú Ramadan ó tún wá ṣàlàyé fún wa yìí pé nínú ìgbẹ̀yìn Ramadan ló wà o tá a bá rí òru yìí àti rí oore tó pọ̀ ọlọ́run ni wa an tasumu khairul lakum in kuntum ta'lamun ọlọ́run ọba ní bẹ́ẹ̀ bá lè gba àwẹ̀ ni ah, ó wà nínú àwẹ̀ fún yín wa min fawaidi sawmi wa fadailihi nínú àwọn ọlá tó wà fún àwẹ̀ Ramadan àtàwọn àǹfààní táàrí ń bẹ̀ òun náà ni nailul barakati fi sahur alùbáríkà látọ̀dọ̀ ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí inú sàárì táǹjẹ̀ àsìkò sàárì yẹn hmm, ọlọ́run ọba àlá yìí máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé léyìí tẹ́nìkan ọmọ bí ti sọ̀kalẹ̀ lẹ́yìn òun nìkan náà ló mọ̀ ká máa jẹ sàárì yìí sunna rasulu sallallahu alaihi wasallam sunna nabi ni sàárì jíjẹ yẹn àti sàárì jíjí orí wà ń bẹ orí àkọ́kọ́ onípa jẹun oúnjẹ tá a jẹ yẹn àgbàládà rẹ̀ lẹ́yìn náà istijabatu du'a gbígbà àdúrà wà lásìkò yẹn tó tó pé wọ́n pèrún àlùfájàrí gbogbo àdúrà tẹ́yìn bá tọrọ ọlọ́run ọba aláàmọ́ ń gbà wọn sọ̀kalẹ̀ sí sámà ayé yóò máa wá béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sùn lásìkò sàárì ọlọ́run máa béèrè pé Tani ni ń fẹ́ nǹkan kan fi lè lọ́wọ́ ta ni ń wá foríjì kan foríjì ta ni ń wá kí n dáàbò bò lọ́wọ́ ọ̀tá kí ni ọlọ́run ọba dáàbò bò anábì ní tasaharu anábì ní ẹ máa jẹ sààrì ẹ máa jí fún sààrì fa inna fi sahuri baraka anábì ní alibarika wà nínú sààrì nítorí pé ní alibarika alikhairi oore ni oore yẹn pọ̀ débi kò sẹ́ni kan tó mọ̀ bó ṣe tó lẹ́yìn ọlọ́run ọba wa. wa min fawaidi Ramadan nínú àwọn àǹfààní tá a máa jẹ nínú Ramadan istijabatu الدعاء عند الإفطار. هنا òun náà ni pé ọlọ́run ọba Allah ó ṣàdéhùn pé òun máa gbàdúà gbogbo ẹni tí bá ń ṣàdúà lásìkò tó sinú tán gbàrà tó bá ti fi nǹkan kan sẹ́nu tó dẹ́kun rẹ̀ tó bírèkì ó wá tẹ́wọ́ ó wá béèrè orí ayé àtòrí ọ̀run lásìkò yẹn gbogbo àdúrà tó bá tọrọ ọlọ́run ó fún ọ anabi ni inna li sa'imi 'inda fitrihi da'watan la turad anabi ni gbígbàdúrà ti wà fún gbogbo agbàwẹ̀ nígbà tó bá sínú tágbàrà àdúrà tí ọba wá ṣe àti gbogbo tó tọrọ nínú àwọn orí ayé àtọrí ọ̀run ọlọ́run ọba aláwọ̀ ní sàláì má fún ọlọ́run ọba aláwọ̀ ní dáadọ́ àná padà sọ́dọ̀ rẹ̀ àbíkọ́ gbàdúrà náà òmí ìdè Ramadan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àǹfààní Ramadan sihatul jismi òun náà ni pé àlàáfíà ò tó wà láà sẹ́mọ̀ pé àjẹjù oúnjẹ òun náà ni máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ àwẹ̀ ọlọ́run bá aláà máa fi ń kárùn kò nínú ara ni gbogbo ẹni ó ní ṣúgà látọ́pọ̀ kọjá àǹfààní ọlọ́run bó mú kò gbogbo ẹni tó ní ẹ̀jẹ̀ ríru ọlọ́run fún lálàáfíà ẹni tó ní ọ̀rá ọ̀rá ara yọ́ máa yọ látara àwẹ̀ gbígbà àwẹ̀ gan oògùn òwòsàn ara ni ẹ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àǹfààní àwẹ̀ òun náà ni pé al-intifa'u bil muhadarati a máa ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ gbọ́ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́kan ọ̀jọ̀kan lọ́dọ̀ àwọn àfáà súnà nítorí pé alukur'ani gangan nínú ramadan la sọ̀ kalẹ̀ ọlọ́run ọba ní ṣáàrù ramadan alladhi unzila fihi alukur'an ọlọ́run ọba ní nínú oṣù ramadan òun náà la sọ alukur'ani kalẹ̀ ọlọ́run ní kìtàbùn ọlọ́run ní ẹ̀rí tíra yẹn hey alukur'an anzalnahu ilayka liyadabbaru ayatihi ọlọ́run ọba ní aṣọ kalẹ̀ fún rẹ̀ ànábì káwé èèyàn kan máa kà á kán sì máa ronú lérí ní ń bá wọn sọ lẹ́tà tọ́lọ́run kọ sí wa ni a gbọ́dọ̀ mọ kí lọ́lọ́run bá wa sọ ń bẹ̀. a máa kà á a máa gbàládá a tún máa béèrè túmọ̀ lọ́dọ̀ àwọn àfa àtọ́ máa túmọ̀ pé kí lọ́lọ́run bá aláǹ bá wa sọ gan-an bàbá tí wọ́n ń gbọ́dọ̀ ọlọ́run ọba tá a sì ń ronú sí yóò máa ṣàǹfààní fún wa nínú àǹfààní Ramadan òun náà ní tafsiru ni ọlọ́run ó ka ibi kò fún gbogbo àwọn tálíkà tí wọ́n rí tí wọ́n jẹ tí wọ́n mú káwé tó dé ọlọ́run ọba aláwọ̀rọ̀ ẹ̀mí àwọn olówó wọ́n máa gbé oúnjẹ jáde kọ́dẹ̀ ló já ahun náà òun náà torí pé ramadan wọlé òun náà ò ní sa ahun mọ́ olówó ọmọ gbalada àǹfààní nù tó wọn máa jẹ tálíkà wọn máa jẹun ebi ò pa àǹfààní nìyẹn náà fún tálíkà anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábìyẹn kọ́rí jìwà ànábì sọ fún gbogbo àwa tá a ní tó ṣẹ́kù pé ká fún àwọn èèyàn jẹ o ká fún àwọn èèyàn mu ká sí aláwẹ̀ lẹ́nu ànábì ni máa ń fa tọ́ra sọ ìmọ̀ ànábì ni gbogbo ẹni tó bá ṣe aláwẹ̀ kan lẹ́nu káàná lahu mithlu ajrihi ghayra annahu la yanqusu min ajri sa'imi shay ọlọ́run ọba àlá yóò fún ní dèdè ládá tí aláwẹ̀ yẹn gbà dèdè ládá táláwẹ̀ yẹn gbà láàfin ẹni tó sí lẹ́nu ẹni tó gbóúnjẹ kalẹ̀ yọgbà ládá ààwẹ̀ tiẹ̀ tó gbà yóò tún wá gba ládàá dèdè ládàá tá a fẹ́ fẹ́ni tí ọjọ́ ẹ̀hún rẹ̀ ẹni jẹ ráìsì dèdè ládàá tí ó gbà á tún wá fẹ́ni tó fún ní ráìsì tí ládàá ẹni tí ń gbàwẹ̀ náà sì ní dínkù ẹni tó jẹun ládàá tiẹ̀ náà ní dínkù àmọ́ ẹni tó fún yàn ló ń jẹ lẹ́yìn bàbá gba ládàá àwẹ̀ tiẹ̀ tán yóò tún wá gba ládàá tá a fẹ́ fún ẹni tó jẹun rẹ̀ gbogbo ẹ̀yin olówó ẹ àwọn aláníkẹ́ máa máa ṣe ọjọ́ bí ẹ máa sọwọ́ lófò àsìkò tẹ́ kò ó jáde tẹ́ rí orí ayé àtọ̀rọ̀ ní o abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá jẹ́ àsórí rẹ̀ wa an tasaddaqu khairul lakum in kuntum ta'lamun ọlọ́wọ́n bá níyẹn tẹ́ bá lè máa ṣe sàárà ni ẹ rí orí ń bẹ̀rẹ̀ rẹpẹtẹ. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún àwọn fadilatu sheikh Kamaruddin Yunus Akorede afizahullahu ta'ala wara'ahu láti fún wa lóúnjẹ mi tèmi bákan náà ẹ pàdé wa lórí ètò yìí láàárọ̀ ọ̀la níbi tá a ti máa tẹ̀síwájú lórí àwọn àgbọ́yé ẹ̀sìn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين